إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وما بعد فإن خير كلام كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọba tó dá wa àtọ̀rọ̀ ìfẹ́gẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa àníbà Muhammad ọ̀rọ̀lọ́wọ̀ alẹ́wẹ̀ẹ́sọ́dán àbẹ̀lọ́wọ̀ bá kí ọba kí àníbì ọba kí àwọn sùhárà rẹ̀ àti gbogbo àwọn ènìyàn kí mẹ́ ti lọ àbẹ̀lọ́wọ̀ bá gbogbo àwọn tó tún máa tẹ̀lé wọn pẹ̀lú dáadáa tó fi jíjọ́ ìrìnlẹ̀ àkẹyàmù tó bá fi àánú rẹ̀ lépa bá wọn ìtí àtúnjókò rẹ̀ lé ní kọ́nàbàlá gbogbo tí ó bá máa yọ ọlọ́run ọba nú kọ́nàbà kọjọ kọmọ fún asọ́nbẹ̀ gbogbo nǹkan tí ọlọ́run bò ní lẹ́fẹ̀ẹ́ sí èyí tó yàtọ̀ sí tọ́lọ́run gbà lérò ní ọ̀rọ̀ rẹ̀ kọ́nàmọ́ jà lè fẹ́ràn subhanahu wa ta'ala ìjòkó náà tọ́lọ́wà kí ó ká kún jòkó lóríire fún wa ó ló sá lóríire fáwà tí a fẹ́ jó àti àwátámọ̀ sọ àtàwátámọ̀ bọ́ tọ́lọ́wà láwọn tún hánà àtàrà ó ló sá lóríire a ti ṣàlàyé lánàá níbi suratul Kahf èyí tí a ń ṣe láyá a ṣàlàyé àti pé oríṣiríṣi ni ọlọ́run bá gbéyẹ̀wò fún wa nínú súra yìí lè tọ́yẹ pé a yọ́mọ̀ jùmọ́ gbogbo nílá akáì láti a máa gbọ́ ìjọ mẹ́sí láǹfààní láti máa ronú sí àwọn nǹkan tí yóò jẹ́ oríire fún ìtẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run bá mú wá nínú sádùn káà mẹ́rẹ̀ ìdẹ̀ ni okú gẹ́gẹ́ fún ẹ̀kọ́ àti òye ọlọ́ọ̀bà bá subhanahu wa ta'ala ó wá kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ nínú sóra yìí kún àwọn ìtẹ̀mẹ́rẹ̀ ni àti wá ka alákọ̀ọ́kọ́ àti tẹ́lẹ̀ ní parí ẹlẹ́kejì yìí àyà kan bẹ níbẹ̀ tí ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala fi rìn lẹ́ pé gbogbo kò tí máa ń sẹ́yìn lọ́wọ́ láyé gbogbo nǹkan tí ẹ̀dá máa ń mú láyé kò sí èyí tó tó kọ́lọ̀run ó ṣe ní ẹni ọlọ́run ẹni tó bá rí ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba ìtọ́sọ́nà ọlọ́run ọba tó lògbé sí ayé rẹ̀ pẹ̀lú gbàgbọ́ pẹ̀lú bẹ̀rù ọlọ́run pẹ̀lú dáadáa ẹni yẹn òun ni ó kú eríire òun ló soríire jù oríire kìí ṣe bí owó nìkan ló wà kìí ṣe bí ọmọ nìkan ló wà kìí ṣe bí property ló wà oríire òun ni pé ogun tọ́lọ̀ bá jogún fún ni kọ́lọ̀ ń lè sẹ̀yàn lérí bá bẹ̀rẹ̀ lórí ẹ̀mí ara ẹni bẹ̀rẹ̀ lórí gbogbo nǹkan tọ́lọ̀ ti kó fún ní kéèyàn wá lòrò síbi tí ọjẹ́ ìyọnu ọlọ́run ọba kó ló pẹ̀lú gbàgbọ́ àti iṣẹ́ dáadáa eléyìí lórí rí fún lọ́lọ́run fi gbẹ̀yìn ìtàn ẹlẹ́ẹ̀kejì pé wùnáà ní kaliwàlà yáàtù lè láìláhà وخير ثوابا وخير ثوابا وخير عقبا أعوذ بالله من الشيطان الرجيم أولئك من لله الحق هو خير ثوابا ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kò ní hunalika al-wilayatu lillahi al-haqq wa khayrun thawaban wa khayrun 'uqba ọlọ́ni òun ni òun ni àrànṣe ìwà pẹ̀lú ẹni ẹ́n òun ọbọ̀ òdójó lòun ní gbogbo àwọn ẹni tó bá jẹ́ ni òun òun tọ́lọ́run ó fi wá di ọ̀rẹ́ àyòyàn wà kó ìrùn tàwàbà eléyìí ló lóore lẹ́sẹ̀ tọ́lọ́ máa ń sán ní wà kó ìrùn náà ọ̀pọ̀dà ìyẹn náà ló dẹ̀ lóore láti bọ̀tán ọ̀rọ̀ yìí afáwa Sheikh Abdurrahman bin Nasir As-Sa'di rahimahullah àwọn ni wọ́n mú àwọn àlàyé wá ní abẹ́ ọ̀rọ̀ yìí wọ́n ni ai náà wọ́n ní eléyìí òun ní ṣe sí ẹni tí Allah subhanahu tó bá fi ìyà jẹ lórí pé ó yàwọ́ yíò ní pé ọ̀rọ̀ yìí wọ́n sọ lábẹ́ àyà yìí lẹ́yìn ìgbà tí wọ́n sọ ìtàn àwọn méjì èyí tí ó jẹ́ kèfèrí àti èyí tó jẹ́ mùmìnì èyí tó ṣe dáa àti tí ò ṣe dáa wọ́n sọ pé léyìí ni nǹkan tó lọ́wọ́ ọba mú lọ nínú ìyà tó fi jẹ kèfèrí yẹn sẹ́fọ́lọ́ fi yà jẹ kèfèrí yẹn ta kàkàrẹ̀ lánàá lérí kí ni ó lórí kó ṣe kúfòrò ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ó ṣàìmóre ẹ́ sí orí tí ọlọ́ba lásán àtàlá ṣe fún náà fún nílé yìí ni ìdíyàjẹ náà àti ẹni tó yẹ pé bó ṣe yàwọ́ òun náà ni ó tún gbọ́lá fáyé yìí ó lu ayé yìí ní ti pé ẹ́ ayé yìí lòun gbọ́lá fún ó fi ìbẹ̀rù ọlọ́run ọba ó fi sílẹ̀ náà wọ́n ní kàrámà àpọ́nlé ẹni bá gbàgbọ́ ẹni bá gbọ́ náà bá gbọ́ lọ́lọ́mọ sàpọ́nlé fún náà tó dẹ̀ tún ṣe iṣẹ́ dáadáa tó á dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala Naam, tó wá ń pe ọlọ́ọ̀bà láàbàtàlá lóhun nìkan soso. bẹ́ẹ̀ náà ni ẹni tó yàtọ̀ sí yẹn tó yàtọ̀ fún ó tún pè lọ síbi ìtìkọ̀ ọlọ́ọ̀bà náà náà mhm. wọ́n ló kílẹ̀ ipé ìdìkayàjá àti ìjẹ́ àrànṣe kí ọlọ́run ọba aláfàádàlá tí ó rárẹ̀ ṣe ọlọ́run ọba nìkan ló ní mímọ̀ ń ṣe àrẹ̀ṣe fún ẹrú ẹ̀ náà ẹwọ́ ọ̀rọ̀ tí bàbá sọ ní ìbàyí ọ̀rọ̀ yẹn jẹ́ káàdì mú wọ́n ní fàmàmùkáàyà mọ́mìnà ń bì yí dàkíyàn káàyà láhú wàlíyàn wọ́n ní ẹni bá jẹ́ ẹni bá gbọ́ ọlọ́run bá gbọ́ tó tún wá níbẹ̀rù ọlọ́run káànà láhú wà ní ìyàní ẹni tó sọ̀rọ̀ yìí ni Sheikh Abdurrahman bin Nasir As-Sa'di wọ́n ni ẹni yóò tí ó bá ní ìgbàgbọ́ tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo sí ọlọ́run tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run káànà láhú wà ní ìyàní lábẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí nǹkan mélòó lẹ́yìn lè fi di wòlé ọlọ́run ọba tàrẹjọ́ sọ fún wa lábẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ tààtàọ̀tán yìí nìsìn nǹkan mélòó lẹ́yìn lè fi di wòlé ọlọ́run ọba àwọn tó serious ń dẹ̀rá bá ráì ẹni tí ó sọ̀rọ̀ lánàá mo ní Bilal ẹ̀hẹ́n ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tọ́jẹ̀ tún sí kíni no tó bẹ̀rù ọlọ́wọ́ bá rí ẹni bá ọlọ́wọ́ bá gbọ́ tó dẹ̀ bẹ̀rù ọlọ́wọ́ bá àsán òun ní pé ẹni bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìgbàgbọ́ wà tàkùwà tí o nígbàgbọ́ òdodo ó dẹ̀ tó níbẹ̀rù ọlọ́wọ́ bá òun ní nǹkan tí yẹn lè fi jẹ́ wòlé ọlọ́run ajásíkẹ́ ní bá ti nígbàgbọ́ tó dẹ̀ tún bẹ̀rù Ọlọ́run Ọba yóò ṣe kí ni o yóò jẹ́ ẹni tí Allah subhanahu wa ta'ala mú ní ọ̀rọ̀ ayò rẹ̀ wádìí mọ́wọ́ ni o ẹni tó bá jẹ́ olùbẹ̀rù Ọlọ́run tó dẹ̀ tún bọ́ Ọlọ́run Ọba gbọ́ yóò jẹ́ ẹni tí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tí ó fi question yìí gbogbo ẹni tó bá ti gba question tó bá ti gbà béèrè yẹn insha Allah ta'ala wọ́n fún ní nǹkan kò bá kéré as a gift wà gba gift àmọ́wọ̀n tó bá ti gba ò ní gba gift kẹta bó ti ọpẹ́ question yìí ti parí àwa gbé question yẹn fẹ́lú mi tàbí ọ̀rọ̀ tí bàbá sọ yìí ó lẹ́rìí nínú Al-Qur'ani o tàlẹ̀ tó fún wa ní àyà àyà ẹ̀rí lórí pé wọ́n sọ pé fàmàǹkáànà mọ̀mínà bí i ìtàfíyàn káànà láhúwà lè yìí tàlẹ̀ tó fún wa ní àyà nínú al-Qur'an ìfẹ́ ni yóò tó bá gbórí jẹ́ olùgbàgbọ́ òdodo tọ́jú olùbẹ̀rù ọlọ́run ọba yóò jẹ́ ẹni ọlọ́run ọba òun ni wòlí ọlọ́run ọba àpẹẹrẹ méjì láti mọ̀ kò sí ẹjá máa ronú sí tàbá kí ráyà fún náà kí sáyà ilé yìí ó ní ìwòná ẹ̀lẹ́kẹ̀lẹ̀ wà láyà tó lè láìláha náà áyà fáwátá jẹ́ student ó yẹ kí yá mọ̀ ayà yẹn ẹbá mi mú wá náà a ṣékè wa Abdulrahman Sáàdì wọ́n bọ̀rọ̀ lọ náà wáṣẹ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala yóò sàpọ̀lé fún pẹ̀lú oníranran àpọ́nlé dàtí ẹni bá jẹ́ olùbẹ̀rù Ọlọ́run tó tó lùgbàgbọ́ òdodo tó jẹ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba ẹ́n yóò jẹ́ ẹni ọlọ́run ọba ọlọ́run wà pẹ́lẹ́ pẹ̀lú àwọn àpẹ́lé oríṣiríṣi kàrámọ̀ kàrámọ̀ tẹ́mọ̀ wí èyàn tọ́lọ̀ mẹ́ ti kàrámọ̀ fún òun lẹ́ni rẹ̀ tó jẹ́ olùgbàgbọ́ àti olùbẹ̀rù ọlọ́run ọba náà ẹni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo olùbẹ̀rù ọlọ́run ọba tó jẹ́ wùlí ìfọ́lọ́run ọba ọlọ́run ọba ó gbé àwọn aburú àwọn mùsíbà ọlọ́run gbé kó fún náà ẹni yóò tí kò bá nígbàgbọ́ sí ọlọ́run kó káyàdọ̀ ọlọ́run ọba ẹ̀hẹ́n yóò sófà yóò sófà nìkìyàmù ẹwà rí ẹ̀tẹ́rí wọ́n lẹ́ni tí ò bá nígbàgbọ́ sí ọlọ́run ìgbàgbọ́ wọn ẹjá mójútó tí gbàgbọ́ bá lọ di kúfùrù mẹ́yàn lọ́wọ́ ewu ńláńlá ni tí gbàgbọ́ yẹn bá lọ bàjẹ́ àgbákò ni ẹni tí ò bá nígbàgbọ́ sí ọlọ́run ó dẹ̀ kàyàdọ́ lọ́run dàbí gbogbo lọ́run bá kọ́lọ̀ mọ́jẹ ká sófò wọ́n wá ní fàtàwà wọ́n ní ẹ̀sán ọlọ́run ọba tó jẹ́ tayé tó jẹ́ tàkìyàmà òun ló lóore ní kí a mọ̀ràn kan sáàdẹ̀ mọ́ kó lápolé kan dàtí gbogbo iṣẹ́ tàbá fẹ́ ṣe ká máa mú ká máa fi sẹ́ni wípé torí ọlọ́ọ̀bà lábẹ́ fi ṣe ká mẹ́ni wípé ẹ̀sùn ọlọ́ọ̀bá làwá mẹ́ ẹ̀sùn ọlọ́ọ̀bá lè yẹ́ máa wá gbogbo nǹkan òun lè yẹ́ máa ní sàmà náà wọ́n ní ìtàntà sọ síwájú yìí ò ní ìtàntà sọ lánàá olùgbàgbọ́ àti kèfèrí tàṣọ àti bọ̀tán táwọn méjì lọ ní ẹni tí ó ṣe eré orẹ̀ṣàndì ẹni tó rẹ̀ sí ó tẹ́ bí orẹ̀ṣàndì Allah subhanahu wa ta'ala ó ti sọ̀tẹ̀ fún wa yẹ ni ó fi ń sàlàyé pé níbi ìsẹ̀ta sọ yìí ìsàn ńláńlá yìí wọ́n ní ìwòye sí ẹni tàà ṣe tọ́lọ̀ sí ìdẹ̀ra fún ìdẹ̀ra wo ìdẹ̀ra ayé yìí náà ẹ̀tọ́lọ̀ ń sáyé fún tó wá mú gbàgbé àlùkìyàmà ẹgbọ́lọ̀ sáyé fún sáyé náà wá yà ní ọjà ní sọ́ọ̀kì náà ọwá bẹ̀rẹ̀ sí tàkù tọ́lọ́wọ́n ọba ọbẹ̀rẹ̀ sí tàkù tọ́lọ́wọ́n ọba àti bọ̀tán rẹ̀ ìdí tí ó já sí náà ní pé ayé wọn padà bọ́ fún gbogbo padà lọ yọ́ padà dàrú náà ní torí pé kí ló ṣe ayé ti kó ó ti sẹ́rí ẹ̀ kú níbi ti tọ́lọ́wọ́n ọba ayé ti gbé e kú níbi tọ́lọ́wọ́n ọba ayé ti gbé e kú níbi kó wà lẹ́kẹ̀yàmọ̀ ayé ti dàlẹ̀kẹ̀yàmọ̀ rẹ̀ rú gbogbo ayé ta bá fẹ́ wá iṣẹ́ tó ń ṣe tó bá ti ní kó má kírun ẹ́n ọjà tó ń tà tó ní kó má sí lọ́run ayé tó ń wá ayé tó tẹ́ ọ lọ́wọ́ tó fílẹ̀ tó fi gbàwẹ̀ àdéyìí tó yẹ sí ayé náà ló ń lé ló ń lé odi kèsè rí torí ẹ̀ ó fi gbàgbọ́lẹ̀ ó sẹni tí tójúbọlé kí tí ń wá gbára òkùnkùn ayé náà ló ń lé kọmọ́pọ̀ọ́kọmọ́pọ̀ọ́kọ orí náà lọ́wọ́ ó wọ́n ní ẹni ayé bá ti kó kúrò níbi títọ́ lọ́wọ́ ọba báyìí tó wá bẹ̀rẹ̀ sí tẹ lọ́wọ́ ọba àti bọ̀tán rí ní já kọlọ́bà kọsọ akólẹ̀ náà ó lè wá ó lè dárú ó lè dátọ́rọ̀ báyìí kó wá nígbàdọ̀ díẹ̀ bóyá ó lé lékúlé ọlọ́run àtàyẹ̀ fún ó lè wá gbádùn ẹ̀ díẹ̀ díẹ̀ tá ń sọ yìí ó lè ló fún ọdún bí ogún ọdún bí ọgbọ̀n ọdún sí years ó lè kọmọ dàrú lọ sí rọ̀ kọ́dẹ̀ ma rọwọ́ mú ó lè rọrùn kó ṣe bẹ́ẹ̀ kó gbágbẹ̀ díẹ̀ náà táìmù rẹ̀ ní ti gbádùn tó lẹ́ni bá yọ wọ̀nà kódà tó bá ń lo ọjọ́ kan nínú alkiyama tó bá lò nínú náà ojú ogun tó lò láyé ìlọ láì mẹ́yẹ ìgbà so eléyìí ni ẹni yóò kí ó bá lọ rọ́pọ̀ ẹ̀ tó wáyé tó fi bọ̀rún jẹ́ kò bá gbádùn díẹ̀ àti bọ̀tán rẹ̀ wọ́n ni ó máa burú jáì ينبغي له إذا أعجبه من مال أو ولد أن يضيف النعمة إلى وليها ومبديها wọ́n ní ẹrú nígbà tí ìkẹ̀kan bá jọ lójú torí pé òun lọ́lọ́run sanwó fún báyìí dúkìá ní òun lọ́lọ́run sọmọ fún báyìí kó yá mọ́ sàtìkì ìdẹ̀rọ ọlọ́run ọba àwọn sáwọ́dọ̀ ẹni ní ó ń sàtìkì wípé òun lòun ṣe báyìí òun lòun ṣe báyìí tí bá ṣe pé òun tún dọ́gbọ́n báyìí tí bá yọpá gbára tí ẹ̀kọ́ tó ní tí bá owó tó ní tí bá yọpá gbára tó ní tí bá yọpá bí òun tí bá wá fi ṣe ìrìnà kọmọ fi ṣe fàárí hùn ma ti sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣe fọ́ náà Ìjọ́ ليكون شاكرا لله متسببا بمقام نعمته عليه wọ́n ní kó máa dúpẹ́ kó máa sọ báyìí pé máa ṣá Allah la quwwata illa billah lẹ́yìn tó máa dúpẹ́ fún ọlọ́run ọba yóò jẹ́ sábàbí fún láti máa ní dàgbàsókè dúkìá rẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba lórí ẹ̀ náà. Ọlọ́run wa lè fi áyà èyí tàà kà ní ìkímú mi ní sọ fún èyí tó ṣe kèfèrí sọ́lọ́run bà yẹn. Títọ́ ẹgbẹ́ ìgbà tó wọnú ọgbókú rẹ̀ ní ọkàn sọ pé máa ń ṣá ọba ọ̀dá fúwọ́ta ilẹ̀ ìdájítà náà. Wọ́n ìtọ́nisọ́nà lọ sí ike èyí tí yóò fọ́ni mọ́ ẹ́ tí ó sọ ni tó dáàbòbò ni tí ó gbé kúrò fún ni adùn ayé àti a yòròyòrò rẹ̀ ẹ̀hẹ́n lẹ́yìn tẹ́rẹ pé pẹ̀lú tí ń bẹ ní ọ̀dọ̀ ọlọ́run ọba yóò ti gbé ìkẹyẹ fúyẹ́ fún ni títayé yẹn kò ní jẹ́ kí orí tayé yẹn rò náà nítorí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó sọ báyìí ìpé tó bá jẹ́ fún báṣẹ̀ ẹ̀mí ní ní ìlú oṣù ẹ̀mí ìlọ́nà oṣù ẹ̀ náà bá ẹjọ́ àwọn ìrìn àìyí ìyá ẹ̀mọ́ Ọgbà ó ní ọlọ́run ọba inú ìrìnàjò lọ́dọ̀ rẹ̀ tó yóò pè mi ní tó lóore ju àwọn ọ̀rọ̀ tí ń bẹ lọ́dọ̀ tí ẹ lè lọ. ọ̀rọ̀ tí ń jẹ lójú yẹn ní tó lóore jù lọ ní أن المال والولد لا ينفعنا إلا من لم يحينا على طاعة الله لا ينفعان لا ينفعنا إن لم لا لا ينفعان أن المال والولد لا ينفعان إن لم يحينا على طاعة الله نعم وني ó gbẹ́ndẹ̀ pé ọmọ owó tẹ́ẹ̀rí ẹ̀ pọ́pátì tẹ́ẹ̀rí ẹ̀

ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala wọ́n ní owó yín ọmọ yín kìí ṣe ìyẹn ló lè gbà ọlọ́ọ̀bà lójú àti ló lè sọ ní dé ní àwọn ọlọ́ọ̀bà ló lè sún àti ló lè sún ní lọ́dọ̀ àwọn ọlọ́ọ̀bà kéṣù òun ló lè ṣe yín láǹfààní lọ́dọ̀ àwọn ọlọ́ọ̀bà méjèèjì àti dúkìá yín àtọwò yín kìí ṣe tó lè kò lè sun yí máwọ ọlọ́ọ̀ba fún sọ yí bí ẹni àwọ ọlọ́ọ̀ba nìkan olóòlè tó ń jẹ́ ní ọlọ́ọ̀ba o illa man amana wa amila salihan àyàfẹ́ ní bá gbàgbọ́ tó dẹ̀ tó ṣiṣẹ́ rí ni dúkìá ni méjèèjì òsè ní láǹfààní ẹ wo ọ̀gbẹ́ni yìí ẹni méjèèjì tó fi sakọ ana akthar minka malan wa azzu نعم أنا أكثر منك مالا وأعز نفرا ó ní mo lówó lọ mo tún lẹ́bí lọ náà méjèèjì tó ohun tí ó wúlò fún náà bá ní bẹ lọ́dọ̀ ẹnìkejì yẹn ìgbàgbọ́ tó ní àgbàgbọ́ ìní نعم وفيه الدعاء وفيه الدعاء بالاجتماع من كان ماله سبب طغيانه وكفره وخسرانه بتلفه وني وفيه الدعاء بتلف مال مال ما كان ماله سبب طغيانه اونيكي في في سورو eh ajo afẹnikẹ́ fún bá lówó àmúgbóyìn tó ní òun ni sábà bí ìyàwó rẹ̀ ní wà bẹ̀rọ lè lérí òun ni sábà bí jẹ́kẹ́fèrí rẹ̀ òun ni sábà bí ìfarun rẹ̀ especially na khususan tó bá gbóòrẹ̀ ọlá ní ara rẹ̀ tó gbọ́ láfẹ́mì ara rẹ̀ lórí àwọn òmìnir ní òdodo tí wọ́n tún takọlé wọn lórí tí tẹ̀ wọ́n jírajíra ìgbà yẹn àwọn òmìnir lè bẹ́ lọ́wọ́ bá lé lórí náà nígbùn bẹ nínú ìtàn yìí nínú àwọn kọta tó kọ́ ní ìtàn yìí sẹ́rí kéèyàn jẹ́ni ọlọ́run àti kéèyàn jẹ́ni ọlọ́run ọba ọ̀run Nàám. Nàám ó ní àtibọ̀tán máa ń só rẹ̀, yí máa ń kí ẹ̀, rìsọ́ọ̀tì máa ń kí ẹ̀, ẹ́ rìsọ́ọ̀tì rẹ̀ yí máa ń ṣe kí ni yóò hàn ẹ́. Tí èrùkú bá ti dá, ìjọba pé tẹ́rùkú bá dá ní ìsìnbáyà àti kan bọ́ síbi ìyẹ̀pẹ̀ tó máa kú jọ́sì sókè tẹ́rùkú yẹn bá lọ wí àbí mọ́tò kan gbàbẹ̀ kọjá àbí bí ẹranko kan ńlá kan gbàbẹ̀ kọjá àbí wọ́n wọ̀n kankan ẹni pé kúkó erùpọ̀ ta sókè tó bá padà pẹ́ tí gbogbo ẹ bá lọlẹ̀ ẹ̀hẹ́n bí àwọn tí bá lọlẹ̀ tẹ́sàn ẹ̀sán bá dé tẹ́sàn bá dé so pẹ̀lú nǹkan yìí ní tó kálukú bá yọ báyìí ẹ̀fọ́ wà máa yọ báyìí lọ́dọ̀ sọ pé wùlẹ́ Allah subhanahu wa ta'ala sọ pé òun ni òun ni ìjáràn ṣe ni lọ́wọ́ ọlọ́wọ́ olódodo ní ṣe olólórí fún ni òun náà ni ó dẹ̀ lóore láti bọ̀ta wọ́n ni a náà àti bọ̀tẹ́ ni àti tí ó sẹ́rí ni eléyìn sọ nínú tí sàájú mọ́ wá ní ẹni tí nǹkan lóore fún ẹ̀hẹ́n tani ó máa ẹni tó máa láti bọ̀tán dáadáa tani ó sọ pé ó láti bọ̀tán dáadáa mí báyìí tani tó máa sọ fún mi tí ó láti bọ̀tán dáadáa tó bá tó máa ń sin ọlọ́run ọ̀ọ̀ tàníkù sọ ní tó sí náà tó tún bẹ̀rọ àlá náà ẹni tí ó láti bọ̀ sẹ́dájá àmì ìjìyàn gbà àmúwákùn kankan tàní ọjọ́ sọ yẹn fún mi kó lọ gba gift fáàmì ìjìyàn no ó ní kankan tí wọ́n fàyọ ẹni yẹn ohun ò ọlọ́run ṣe nǹkan fún ọlọ́run wà ṣe nǹkan yẹn tàbí tó sọ bá yẹn no ẹ́ òun ní pé ìdúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tọ́lọ̀ bá ṣorí fún ni èyí máa ń dúpẹ́ yóò dúpẹ́ fún àìmúnà ẹ̀yìn ẹni tí ó ṣe orí fún Allah subhanahu wa ta'ala ó wá tẹ̀síwájú níbi àyà léè tó tún sọ lẹ́yìn ìgbà tí yóò sọ ìtàn ìtàn síwájú ká tó mú ìtàmì ọlọ́ni wà bẹ̀rẹ̀ lahum mathala al-hayati ad-dunya kama'in anzalnahu minas sama' وَاضْرِبْ لَهُم ní ìrìn àníbí tí àpòjúwe lílẹ̀ fún gbogbo àwọn táyé ti tẹ̀jẹ́ àpòjúwe àwọn táyé ti kó lẹ́rú táyé ti ṣe ní àwá àlọ́fún tẹ́mẹ́sí báyé tí wọ́n fi sẹ́ntì ara rẹ̀ wípé àtàwọn tí wọ́n ń lé ayé yẹn wúrò pé ogun táwọn ti mú bẹ̀ yìí àwọn ọmọ gbé lọ bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bà Allah subhanahu wa ọwá sọ pé àpòjúwe lílé ayé yìí káyé yìí ó lọ ọlọ́ni àpèjúwe ayé yìí báyé tí ma ń wá tí yóò lówó ń bẹ́ẹ̀ yóò bímọ ń bẹ́ẹ̀ yóò nọ́lá ń bẹ́ẹ̀ yóò nípo ń bẹ́ẹ̀ tó bá ti ta ọwà nínú imá ọlọ́ni àpèjúwe káyé ọ̀tẹni lọ́wọ́ àti káyé ọbọ́ fúnni kàmá in anzalahu min as-sama gẹ́gẹ́ bí omi tọ́lọ́ ń sọ kalẹ̀ wá láti sánmà ni dàtí gẹ́gẹ́ bí òjò bójò sí máa ń rọ̀ yẹn ọlọ́fẹ́ sàpèjúwe ayé bí èyàn sí máa ń wá sáyé tí máa ráyé lò tí sí máa ń ráyé lò tí máa ń lówó ń bẹ̀ tí máa ń lọ́lá ń bẹ̀ àti ìgbà tí kì ní yọ̀bọ̀ kódà gbogbo ẹni tí ò bá lówó rẹ̀gẹ́gẹ́ mọ́kànlé kọ́ra mọ́tò tẹ́lẹ́fẹ́ òun ó jẹun yóò la aṣọ yóò ra bàtà yóò ra fìlà ẹ̀hẹ́ yóò ṣe àwọn nǹkan kan bẹ̀ náà lápèjúwe kí nǹkan yóò tẹ̀yàn lọ́wọ́ àti kọ́bọ́ ọdá gẹ́gẹ́ bí kàmá in anzanahu minas sama gẹ́gẹ́ bí omi tó sọ̀kalẹ̀ wá lásánà gẹ́gẹ́ bí òjò tọ́rọ̀ ni àmúgbà tó ti yọ́rọ̀ tálàtọ̀ bí i nabatul ard àwọn irúgbìn ilẹ̀ fa asbà hashiman tàbùrúhù riyah ìgbà tó jù rọ̀ tó dùn orí tó dùn owó tó léso tí ẹni tó ní ń ta nínú rẹ̀ ń dùn tó ń jẹ́ ń bẹ̀ tó dùn tó ń rọrọ̀ ń bẹ̀ ó tó di pé ó tó rí rẹpẹtẹ ó tó di pé kọ́mọ yọ zàká tẹ̀dùrú rẹ̀ yá fásà ṣíìnàní ó wá ti tàà bó ṣe di pé kí ní ẹgbẹ̀ nìyẹn ó wá di pé atẹ́gùn ni wá ń gbé káàkiri ó padà di pàǹtí tí atẹ́gùn gbé lọ bí ó wù ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ní wa kana Allahu ala kulli shay'in muqtadira Allah subhanahu wa ta'ala ń fàtòjú ilélẹ̀ ní pé ewu bí irúgbìn ṣe yọ tó green tó rẹwà nígbà tó ṣe sáà ó bá gbẹ gbígbẹ tó gbẹ yẹn ní ewu pírọ̀dù tó fi dá yẹn pírọ̀dù táyé mọ́ fi ń dá pé sáà ti réṣò kan tó darí tí ò padà gbẹ tíjì rẹ̀ padà dry tíjì rẹ̀ padà di kó kú sátírírí ẹ̀rìfà rírí àbí bí ayé ṣe rí nìyẹn ayé òkìgbà kan dùn tó bá yá ayé yọ wà kú ó máa kú lọ́wọ́ ẹni ó ní bọ́bá yẹ pé kò náà ni ipò yẹn ó kò lọ rẹ̀ tí wáyé pé owó náà ló ní túlù owó náà ó kò lọ rẹ̀ tí ò bá kò lọ rẹ̀ ìṣẹ́ ní kí a pín ápú àwàfilẹ̀ ọbọ̀ náà nìyẹn ọlọ́ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí irúgbìn ṣe máa ń yọ gẹ́gẹ́ bí igi ṣe máa ń yọ tí ó fi gbà kan léso tí ó wá fi gbà kan gbẹ tí ò ní fi gbà kan jẹ́ nǹkan kan mọ́ tí ó wá di pé yóò padà gbẹ débi pé atẹ́gùn yóò padà máa gbé dọ́ọ̀sì rẹ̀ káàkiri ọlọ́ni bóhun alágbára lòun bóhun ti fi ayé nìyẹn wà bọ̀rẹ̀bẹ̀ láhùn láhùn mọ́kànlá ní àyà ti fi

Ah, Allah subhanahu wa ta'ala ó fẹ́ ká ronú sí kò fẹ́ ká yóò gbó wa lọ ọ̀pọ̀lọpọ̀ tí ayé ń jà láàmú lọ́lọ́run ti fi àpèjúwe yìí lélẹ̀ kí ká mẹ́jì ká yóò jà wá láàmú ká yóò gbé wa kó bí ibi ìsìn lọ́wọ́ ba ibi ìgbájúmọ́ ti tọ́lọ́run ba ibi ìmá kó níbi ẹ́n eh? ibi ìfìtọ̀ ranu. Ayi ìmọ̀ ṣe ránù ayé ọlọ́run ọba lásánátà sọ fún ayé yẹn jẹ́ ká fi sílẹ̀ ká lè bá ká lo ayé yẹn láti lè wá ojú rí من أعظم ما يبعد المرء عن ربه الانهماك في الدنيا. Ìtú máa ń jẹ́ kí ní tí máa ń gbé ọmọ ènìyàn kú níbi tí ó gbé jìnà sí ọlọ́run ọba rẹ̀, òun ni kéyìn ó dì máa yé, ó wọnú ayé, ọmọ wáyé ó tó kó máa wá ìdẹ̀ra ayé yẹn ní gbogbo ọ̀nà tó bá lè wò ó lè rí kò jẹ́ ní ọ̀kátọ́ ah, lọ́wọ́ bá kún máa náà àti ó lè tún gbá tẹ́jẹ pẹ̀lú àwọn yòròyòrò ayé yẹn ونزلنا فيها من سورة القرآنية والظاهرة الكونية نعم وجد فيهما عبرة للآل والمال آه ẹni bá ronú sí àwòrán Kùrán, àpòjú ìtí Kùránì mú wa àti báyé ṣe rí, yóò rí pé ń bẹ níbi méjèèjì yóò àríwòye fúnṣe sí ẹni àríwòye fátibọ̀tán yóò rí bẹ̀ náà ẹni onílàákàí tó nílàákàí bá ronú sílé ayé yìí ẹ́ onígbàgbà náà ilé ayé yìí ilé ayé tí ó kéré ó dẹ̀ súnmọ́ kìí sí ilé ayé tó gùn ilé ayé tó parẹ́ ni náà ìsẹ̀ní alìkìyàmà òun ni ìsẹ̀ní tí ọmọ lọ gbére náà onílàákàí kí ló nílàákàí fẹ́ sàlẹ́sà wọ́n sàlàyé kí nǹkan o nǹkan tí ó parẹ́ nílé ayé náà

التفكر دائم التفكر دائم في حقيقة الدنيا wani ìrònú jinlẹ̀ gan-an sí pàápàá ilé ayé ń bí báyìí ẹ́ náà wà rọrùnukù ha sáyé wọ́n ní ìrònú jinlẹ̀ sáyé bíbà yìí yóò gbà pé ilé ayé yìí o ọjọ́ bí àbàtà kan tó green ẹ́ kò pẹ́ kó jìnà èyàn ní ẹbí àbàtà tó ní ọgbà bí tó ní èso nú kò pẹ́ kó jìnà bó ṣe di pé gbogbo nǹkan tí bẹ̀m̀bẹ̀ ń kọ́ ó lọ ẹ́ gbogbo tó green bẹ̀yẹn ó di tó gbẹ́ gẹ́gẹ́ bí ibi ẹgbẹ́ bí odò tí a máa ń gbé ọ̀gẹ̀dẹ̀ sí gbà míì ọ̀gẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí green ó ń ṣe so dáadáa láwọn àkókò kan nígbọ̀ yá ọ̀gẹ̀dẹ̀ bá di pé ó parẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ní ilé ayé bí ilé ayé ṣe wà ní ẹ yòròyòrò rẹ̀ ìgbádùn rẹ̀ wà kàn rí tó bá yá yọkàn lọ náà Tẹ́rí ẹ̀mí gidi yóò máa gbèrú ń bẹ́ẹ̀ òun ni iṣẹ́ bó ìrìn ló ti ṣiṣẹ́ rí alkayama àti tí ó ṣẹ́kù níwájú ọlọ́run ọba náà لو ń sọ yìí, ó ní tàn alákùnrin méjì tọ́lọ́wọ́n bá Allah Ta'ala ní ká nílò sàkójú rẹ̀ lélẹ̀. Òun ní pé tó bá ronú sí ìtẹ̀yí dáadáa, wà ìtẹ̀ yóò fi yíọ agbára ọlọ́run ọba lórí àwọn ẹ̀dá rẹ̀ àti ìjọ́lẹ̀ táwọn ẹ̀dá rẹ̀ ní sí agbára ọlọ́run ọba náà torí pé torí ilé ayé ẹ̀dámọ́nìyàn tí ló tẹ̀mí bẹ̀ ibẹ̀ ìpìlẹ̀ ẹ́ ní ma ránṣẹ́ sí parí ni sórí tó bá fọjọ́ àárọ̀ rẹ ṣe tó fi orí rẹ ṣe tó fọdọ́ rẹ ṣe àti bọ̀tán bọ̀ wá sọ Allah subhanahu wa ta'ala sọ pé al dunya الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ a rí pé àpèjú ọlọ́run fún wa yìí sáwà náà bá wò a rí pé ẹni tí yóò gbádùn ayé yóò sì fẹ́ sí yóò sì fẹ́ sí alùkẹ̀yàmọ̀ ni bọ́tẹ́ tí ó bá ṣiṣẹ́ sí ọlọ́run ọba kó lò bí sí ayé rẹ̀ lórí tọ́lọ́run ọba lórí tànígbà Muhammad sallallahu alaihi wasallam lórí tẹ̀lé tànígbà Muhammad sallallahu ilé ayé yẹn kò ní gbádùn rẹ̀ nígbàtẹ́ gbádùn ayé yóò fìfẹ́ tọ ìfẹ́ tí ọlọ́ọ̀bà lásán àtàlá tó lè fi kẹ lọ́dọ̀ ọlọ́run bá ní náà ẹjẹ́ ká mú àyà kan sí káwàgbóbẹ̀lẹ́ Allah subhanahu wa ta'ala ó sọ fún àwọn àyà tó tẹ̀lé pé al-malu wal-banun zinatul hayati dunya al-malu والباقيات الصالحات خير عند ربك خير عند ربك Allah subhanahu wa ta'ala ó ní alman dúkìá yín wal-banun àwọn ọmọ yín zinatul hayati dunya ọ̀ṣọ́ ayé ni wọ́n jẹ́ o ní pé ọ̀ṣọ́ ni dúkìá jẹ́ ẹgbẹ́ ẹni tó lówó ọkọ̀lé dúblẹ̀ ilé lánlá ẹ́n olókòwò onímọ́tò títí ṣẹ̀ṣẹ̀ ní oníjet private jet sẹ̀mẹ̀gbẹ́ dúkìá ní olówó ní bank bó ṣe ní Nàìjíríà ó tún ní ní south side gbogbo tó ní yìí ẹ́ ọwá tó abímọ tó ti bí ọkùnrin ó bí obìnrin ọlọ́ni ìbìnrin ẹ̀tẹ̀lẹ̀ hayati dunya ń táwọn èèyàn kẹmọ bí sọ̀sọ́ láyé ni kò sáǹfà ní tó wó lọ́dọ̀ ọlọ́run àyàfẹ́ ní tó bá ná owó yẹn sí ibi tó máa yọ ọlọ́ọ̀bá nínú tó ń ṣiṣẹ́ rẹ̀ tí sọ̀rọ̀ ìwá máa sọ ọ̀rọ̀ rẹ̀ lọ́lọ́n sọ pé wàlbá pẹ̀yàtù sọ́ọ̀lẹ̀ àti kọ́ìrùn àìyàn dàrọ̀ bí kàtàwà bá ń wà kọ́ìrùn àmàlà Àlbá kìí yàtò sọ́ọ̀lẹ̀ àà àwọn gbólóhùn dáadáa wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn iṣẹ́ dáadáa ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn iṣẹ́ tí ẹmọ fi ń ṣe tọ́lọ́run àwọn iṣẹ́ tí tọ́lọ́run bá ní ń pè ní àdìbáàpẹ̀yàrù sọ́ọ̀dẹ̀ha àwọn ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́run bá yọ́nú sí ilé yìí lóore ju téèyàn bá ní iṣẹ́ olóore tí ń ṣe síwájú ọlọ́run tó bá ní ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ tí fi ń gẹ̀sán wájú ọlọ́run nínú àwọn sẹ́rẹ̀ oníṣọ́ láti wà nínú àwọn sẹ́ẹ̀mí òun ìgbàgbọ́ wà nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ òun náà ni tìláwàtàlù Qur'an àṣíká àwọn àpòálù sọ́ọ̀lẹ̀há àwọn ọ̀rọ̀ rẹ̀ nìyẹn àdìbáàkì àtò sọ́ọ̀lẹ̀há ti nìyẹn kí ọmọ sí àṣíkárù sọ́bá ọdún masá àkótó bí tẹ́ ń ṣe gbogbo àwọn wọ̀nyí èdè sí albaqiyatu salihat tí èyàn bá ń dún nímọ̀ àwọn iṣẹ́ olóore yìí nírí ìrùn ẹ̀kí bó ṣe tó àti bó ṣe yẹ níláwọ̀ ẹgbà bó ṣe tó àti bó ṣe yẹ ní ti àwọn dáadáa yìí ọlọ́run ní olóore ju al-malu ọlọ́pàá Allah subhanahu wa ta'ala sọ pé wal baqiyatu salihat iṣẹ́ rí ọ̀rọ̀ rí khayrun 'inda rabbika thawaban wa khayrun amala eléyìí ló lóore lọ́dọ̀ ọlọ́wọ́ bá ju ayé yìí lọ òun náà lọ́dẹ̀ lóore ní tọ́mọ̀ ènìyàn máa ń gbẹ̀gbẹ̀ torí pé ọ̀ṣọ́ ayé ẹ́ nǹkan tí ó

المال والأولاد جمال ومتعة wọ́n ní dúkìá ni owó ni a ọ̀ṣọ́ lọ́jẹ́ bẹ́ẹ̀ náà ni ìdájò ni agbára ni náà Ẹ̀rí owó àbíyànwá bímọ, kìí ṣe bí ẹ̀mọ́ bí mú ọ èèyàn yá lágbàjá èèyàn gidi ni lágbàjá tó ti rí ṣe lágbàjá ẹni ọlọ́ni lágbàjá ọlọ́ni nífẹ̀ẹ́ ìfẹ́fẹ́ mọ́ sí wọ́n yàn láyé àtówó àtọmọ dúkìá ìfẹ́fẹ́ mọ́ sí wọ́n dídá èèyàn àbá ìdá èèyàn ẹ̀rí ìjẹ́ òṣùwọ̀n gidi òun náà ni àti ìmánu billah òsùn òdodo òun náà ní ìgbàgbọ́ sí ọlọ́run àti ṣiṣẹ́ dáadáa náà إنما الإيمان بالمال والبنية من الأعمال الدنيوية الأمر هي الزواج ẹni tí a máa rí ló láyé lọ́mọ dúkìá ní ẹ̀rí ni ọmọnìyàn ní bí ni àwọn àkólé kan ayé nìyẹn amúrùhù ilẹ̀ zawari Allahu Akbar tí padà ń bọ̀ wá lọ everything padà ń bọ̀ wá lọ ẹmẹ́sì awọ ayé mẹ́yà ilé ayé ìṣẹ́ tààmà nílé tààmà gùn gìràgìrà ilé ayé ìṣẹ́ tààmà lò sí ibi tọ́lọ́run tọ́lọ̀ bá lò so kéèsè yíò lò sun òdòdó ẹ̀rí sí nǹkan tí bí tẹ́ ń fà tí tó ní ní tí yóò ṣe fún a sọ pé tí wọ́n ti mọ̀ tí ẹni tábọ̀ pé ọlọ́run bá ṣe fún torípó nífẹ̀ẹ́ òun lẹni tí ó gbọ́nà sọ́nà dáadáa a ọlọ́run nífẹ̀ẹ́ ní náwó dáadáa sọ́nà dáadáa àmọ́ ẹni tó yẹ pé ibi tó yẹ àwọn ọmọ tó bí gan tó bí ṣe rí tó ń dá wàhálà fún wàhálà ti lẹ láwùjọ ni owó tó ní gan kó má ní àwọn èèyàn bá ní fọkànbalẹ̀ àgbogbo tí ma ń tẹ́yàn lọ́wọ́ láyé àkólékà ayé ni níbẹ̀ ń padà bọ̀ wá lọ náà ẹ̀rí àwọn iṣẹ́ dáadáa tí ẹ máa ń rí yẹn ṣe yẹn bí èyàn ṣe tọ́lọ́run ní sọ ní ṣe ǹkà ní ṣàkà ẹ̀yìn ṣe àwọn ìṣẹ́ dáadáa ń sọ̀rọ̀ dáadáa eléyìí èé lọ́wọ́ eléyìí ọlọ́mọ tí ń ṣe àpẹẹlẹ́yàn láyé nídẹ̀mọ̀ tí ń ṣe lálùkìyàmà eléyìí ọlọ́wọ́ bá bá sọ́nà tààlá ipa rẹ̀ náà نعم لا ترتكب الفرد شيئا في الدار الدنيا وزينتها ìwọ olùgbàgbọ́ òdodo àà mọ́sẹ̀ jákàn mọ́sùsùmọ́ ìgbàtọ́lọ́mọ̀ ọ̀bá ṣe nǹkan kan fọ́nà ọ̀sọ́ ayé olú ayé ọ̀bá ẹlòmí bọ́yá ipò kan nílé ọwọ́ rẹ̀ wá tó ẹlòmí ọlá kan nílé kò tó owó kan ní wá kò rí iṣẹ́ kan ní wá kò rí a ẹlòmí ọfẹ́ bímọ ní gbogbo ọ̀nà ló bá gbogbo ìgbìyànjú ló ṣe ó elu yà tí wá ẹlùmí ọkùnrin ní wá ẹlùmí obìnrin ní wá àbọ́bọ́ ṣe gbìyànjú tó ọwọ́ yọba so tọ́lọ̀ ń bá ṣe nǹkan kan lè wọ̀ fún tí ò jọwọ́ yọba láyé náà ó ti tó ẹ ìwọ̀n ìgbàgbò òdòdó nínú yọ máa dùn pẹ̀lú ẹ̀sán tó lọ wọn bá ti ti sọ́dọ̀ rẹ̀ fún ẹ nínú àwọn iṣẹ́ dáadáa àtàwọn ọ̀rọ̀ dáadáa nìkan dáadáa tí ẹmọ ti síwájú ọlọ́wọ̀n báyìí ilé yìí ń lórí fún ọ tó yẹ kó máa dùn lórí tó dẹ̀ kí ó tú ẹlẹ́ni tí inú ìlú ti máa fi dùn tọ́mọ gbọ́kànlé náà ẹni

onílàákàì tí ọkọ rẹ̀ rẹ̀ mú dáadáa onílàákàì tọ́pọlọ rẹ̀ tó ṣe dáadáa yóò fi èròǹgbà rẹ̀ sí ọ̀nà ọlọ́run ọba ni نعم حتى ينال حتى ينال الكفار خيرا مما كان يرجوه في الدنيا títí tó fi wá rí nǹkan tí ń wá lálùkìyàmà léyìn tó dẹ̀ lóore ju bí wọn kàn ní ayé yìí lọ náà ríbà ní àjòsí ní ìní pẹ̀lú yọ̀ndọ̀ lọ́wọ́ akàtàbí fún ní èmì Allah subhanahu wa ta'ala ó sọ fún wa orú àpèjúwe tí ọlọ́ọ̀bá Allah gbé lórí ayé àpèjúwe tọ́lọ̀ mú wáyìí tàbí ó sọ àpèjúwe yẹn fún mi tí ń skype ayé dáyé yẹn di short ìgbé ayé yìí kéré o mọ́wùlẹ̀ lé kò fi bá ń tó gùn alkiyama gùn tàbí tí ó máa kojú ìyẹra fún mi nínú ọ̀rọ̀ ọ̀tà ti kàṣíwájú àkojú ìpé ayé ìkéré o náà àkojú ìpé ayé ìkéré o Abdulrazak Abdulrazak àókè ah, Abdullah Abdullah Abdulrazak náà ẹ́ eh? àpèjúwe pé ó jọ ọ̀rọ̀ láti sánmà ẹ̀ẹ́ sílẹ̀ lẹ́yẹ wá ah, ó sì gbátán o naam Abdullah al-Bazzar okay Ah, tàbí nínú àwọn obìnrin tó dáhùn question yẹn kí mi ò gbọ́ nǹkan tó wí o ní kálùkójú ọ̀rọ̀ láti sẹ́mọ̀ ẹ̀hẹ́ kọ pa sójò ma ń pa ẹ́ kó kó kó tàbí ẹni tó tún mọ́ wá fún mi tí ó sàkójú èèyàn fún mi dáadáa àkójú ìpínlẹ̀ ayé short àti kàṣíwájú ó túmọ̀ sí pé ẹ̀ múra dáadáa ẹ̀dẹ̀ gbọ́ dáadáa naam abdulrahman fadbal naam ẹlòmíì ẹgbìyànjú àpèjúwe tí wọ́n kà fún wa nínú ayà ti síwájú yìí wípé láyé short náà wípé dẹ̀ àti bọ̀tán rẹ̀ yóò padà lọ ni ọya ewé owó kí ló wù kí ló jó wù ok ok ó ti rù dáadáa wá gbẹ èwo ni píríọ̀dù ayé níbẹ̀ yẹn tó múyàn lọ tọ́dẹ̀ bọ́ lọ́gbà gífẹ́ lọ́dọ̀ imam ó ní pé àpèjúwe rẹ̀ ní pé ó ní ó jẹ́ láti sánmà kó múrúgbìn jáde kó wá lo àkókò yẹn kó fi wù dáadáa kó wá padà di pé iníyàn padà gbẹ tó ní dédé ìgbà tó fi wà àti tó fi gbẹ yẹn òun ni àpèjúwe ayé òun ni pé ó short alkiyama ọlọ́run olóró àpèjúwe yẹn fún alkiyama gùn ayé yìí short lọ́lọ́nà ti sọ pé ká má kàákún torípẹ́ni tó kàákún tátìbọ̀tán rẹ̀ ọ̀dá ó wà mọ́yà ni lẹ́sọ pé ẹmọ́ wàlẹ̀ ayé ìmọ̀ ya ẹjá múlẹ̀ ayé yẹ ní bíntín that is àkókò tí kò gùn ni náà atúkà fún wa pé nínú ayé àtútù tẹ̀lé òun ní pé ọmọ àti dúkìá wọ́n máa mú ní ọ̀ṣọ́ ìgbàwó ní dúkìá àtọmọ ní mọ́ jẹ́ ọ̀ṣọ́ fáyé gan tàrẹjọ́sọ yẹn ọkàn kíǹkì yẹn ni o ìgbà wo ní dúkìá àti ọmọ tí ó jẹ́ ọ̀ṣọ́ mọ́ wọ́n nídi ẹlòjú tuntun gbogbo àrẹ ìdígbà gíìtì ìdígbà ọyá abrahamu ìgbà wo ni ọmọ máa ń jẹ́ ọ̀ṣọ́ tí dúkìá máa ń jẹ́ ọ̀ṣọ́ náà tí tó bá tàrẹjọ́sọ tí tí ma fẹ́ píngún ogún no ẹ̀yà tàlẹ̀ tó ma tí no no ìgbà tí ma ń jẹ́ ọ̀ṣọ́ ní pé ní ìgbọ́ dáadáa sọ̀rọ̀ jákìrì tó bá wà láyé tó bá wà láyé kìí ṣe ẹnìkan kìí ṣe ìgbà yẹn ìgbà tó máa ti dúkìá mọ́ tí ó sọ ní pé nígbàtá méjì bá dáa ṣẹmẹ́ nìsìn ọmọ tó lọ ya amrọba tí wọ́n sọ fún pé bàbá amrọba yẹn ló lọ yẹn ṣé ọ̀ṣọ́ lọmọ jẹ́ fún ẹ́ bọ̀ tìgbà tó yẹ kó mọ́ bá yà dáadáa ó kẹ́kọ̀ọ́ rẹ̀ ó kàwé rẹ̀ ó kéwú rẹ̀ so ó wá yẹ ní rẹ̀ láwùjọ ọjà onípò ńláńlá yóò wá jẹ́ ọ̀ṣọ́ gbà bàbá àfálágbájá ni ẹ bàbá ẹni báyìí tó máa ń ṣe dáadáa báyìí ni ẹ so ìgbà tí ọmọ bá ya dáadáa lọmọ máa ń ya ọ̀ṣọ́ fún yàn àmọ́mọ́ tó yawọ́ kò lè jẹ́ ọ̀ṣọ́ fún yàn náà ọdá ìgbà ó lọ́mọ́ máa ń wúlò àti dúkìá máa ń wúlò níwájú ọlọ́run àbúbáàsì dúkìá yẹn ìgbà ó ní máa ń wúlò níwájú ọlọ́run àdìṣegiri ẹ́n no ìgbà ó ló máa ń ṣàǹfààní lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì Abdurrahman ìgbà tó bá no ìgbà ní ó jẹ́ dáadáa wájú ọlọ́run Abdulrazak ìgbà tó bá ń súnmọ́ ọlọ́run bíbọ̀ lọ́kọ́lọ́ kò sí gbàtà o but o ń bẹ nínú àti ọgbà gift náà no òtítọ́ nǹkan kan ló sọ kìí ṣe yẹn ìgbà wo ni dúkìá yẹn yóò jẹ́ dúkìá dáadáa wájú ọlọ́run ìgbà wo lọ́mọ yẹn yóò jẹ́ dáadáa wájú ọlọ́run tó bá ń tó tó tani òkè náà wọ́n ti sọ fún aṣíwájú o náà kí ló sọ tẹ́ẹ̀bá tẹ́ẹ̀bá tí ń fi ẹ̀hẹ́ àsáǹd tó bá ń fi ìkẹ̀ẹ́ tẹ́jọ́sí fọ́lọ́n dàtí dúkìá tó níyẹn dúkìá tó ní ẹ tó wá fi sin ọlọ́run ọba tó ná sójọ́nà tọ́lọ́run ọba ọmọ tó ní tó bí tó ń kọ́ ìgbókọ́ máa ṣe tọ́lọ́run tó tọ́ wọn sọ́nà láti jẹ sí tọ́lọ́run ọba ìgbàyẹn ni dúkìá àti owó yẹn ọmọ yẹn yọ máa ṣàǹfààní fún ẹ̀ níwájú ọlọ́run ọba àwọn tó participate ní bíbà yìí Abdulrazak Abdulrahman Um, Abdullahi Abdullahi ẹ̀yìn tí mọ́ kà yẹn gift so ẹ̀yìn yóò kú náà ẹ̀tún múra ní ọ̀la lágbàrá ọlọ́wọ́ tó pàdé lórí ìtàní láì tó tẹ̀síwájú lórí tẹ̀síf náà gbogbo àwa súdẹ̀tì abá ti gbọ́ tí adẹ́ rí gbígba àwọn ánsà tí bá fún wa ní inshallah ta'ala átùmọ̀ náà sí wa pẹ̀lú oríṣiríṣi ẹ̀bùn abẹ́lọ́bà Allah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 tí oorun tó jàlù àlá ni oorun tí ó lágbára gan oorun tí ó wọra gan oorun tí èyàn mọ́ tó tẹ̀lẹ̀ mẹ́lẹ́gbẹ̀yìn tó ẹ pé tí èyàn kan bá ṣe nǹkan kẹlẹ́gbẹ̀yìn yóò ní sí mi mọ́ oorun yẹ kí èyàn lọ tó àlù àlá ṣe wọ́n máa ń pè ní anọ́mù tẹ̀kẹ́ oorun tó wúwo ọ̀kanú àwọn ẹni síwájú kí mọ́ àdúsíwá ó ní àlàáìnú wíkáàṣà ojú òun ni eh, kọfà tó kọfà ìdíyàn dàbí sójú yẹn bá lọ padé ní ẹ̀ ti sùn lọ tí ní ẹ̀ bá sílẹ̀ tí só jáde mẹ́ èyí ní màmá àbí so àmọ́ oorun mùjáràdù oorun kò bá àlùwàlá jẹ́ kí ó kàn sùn lásán kò bá àlùwàlá jẹ́ àmọ́ ìgbà wo ló tó bá àlùwàlá jẹ́ ẹjọ́ nítorí tọ́lọ́run ẹ̀ ń sàròyé iṣẹ́ sísọ̀rọ̀ lọ́dún sọ́mẹ́ni iṣẹ́ sísọ̀rọ̀ iṣẹ́ ọpọlọ ni tí èyẹ bá ń gbọ́ ariwo míì ẹ̀fọ́ mú ẹnu yín fáìdá fọ́ mú ẹnu rẹ̀ tí ẹ bá ń sọ̀rọ̀ tẹ́ rí tí ẹ bá ń sọ̀rọ̀ ọpọlọ ń ṣiṣẹ́ kìí tẹnu nìkan ní ṣiṣẹ́ tọ́pọlọ bá ṣiṣẹ́ ẹni yóò máa sọ̀rọ̀ out of ten táwọn kan bá ń confuse yàn tí yàn tí ń distract yàn kò ní jẹ́ kí yóò fi ọpọlọ gbé ọ̀rọ̀ kalẹ̀ mo ṣe lálàyé fún pé ìwọ́n tó bá fẹ́ bèèrè question dúó sórí wọ́tọ́ pé o ní question gbọ́ àbò o ní question bèèrè o fi láti lè lọ́tọ́ pé wọ́n jẹ́ nìkankan dúó ó bẹ́ta kó máa dì sọ́pọ̀ wa náà òun ní pé ẹnìkan lọ́dọ̀ ọ̀kan náà àwọn ìtìwájú òun mú ipé ohun ọ̀jálù àlá torí pé ẹnu òkò lórí ọ̀rọ̀ yẹn tó sẹ́nu orú jálù àlá bẹnu òjálù àlá níbẹ̀ náà àwọn skọ́lá wa tí sọ orú jálù àlá níbẹ̀ náà sọ orú ọ̀jálù àlá rárá níbẹ̀ náà tí wọ́n sọ pé tẹ̀síl ni orun jálù àlá orun jálù àlá yẹn lọ́wọ́ ní jù ìmọ̀ wọ́n lẹ́nì kan sùn lọ́dọ̀ rẹ̀ kan òun mú ọwá jí ọwá tẹ́sì ẹgbẹ́ á ah, ṣe sóòsó àólóhùn òsó á ah, orí oòrùn tó bá ti ga tó bá lè oòrùn yẹ jálọ àlà ló fi mú so tẹ̀sílì náà mẹ́lì kí yẹn ló wọlé jù ànáwò tẹ̀sílì yá òkúdòlò òdó oòrùn tó bá ti lè wúwo kò jálọ àlà ṣe wá rí oòrùn tó fúyẹ́ tọ́pọ̀ ọmọ ogun tó lọ lọ́dọ̀ rẹ̀ ìyẹn òjálù àlá ìyẹn ní tó bá lọ sí ìdúgbòmọ̀rọ̀ ní àtàwọn tẹ́ra hadith ní wárí àwọn sọ̀háàbá rìdíwánù bá ayé nìtìrín wọ́n tí o mọ́ bíbí tán wọ́n wá jòkó wọ́n rí kí ìṣáì ànílò ti jáde so àníbìdẹ̀ dé ó kírun fún àwọn òdẹ̀ lọ sàlùwàlá tó oorun tí yẹn ó mọ̀ tí wọ́n mọ̀ tí ń mọ́ lọ́gbọ́n oorun yẹn ṣe pé yẹn dùbúlẹ̀ àmọ́run tí wọ́n náà mọ̀ tó sùn gbalaja tó rí dẹ́ẹ̀dì àbí tó ó fẹ̀yìntìdì kan ẹ̀mí ẹ̀ ti lọ débi pé ò mọ̀ ò ní phillips tó ti ẹ̀mọ́ kan tí ṣẹlẹ̀ máa kí ọ̀rọ̀ tó àlù àlà ṣe lórí oorun rẹ̀ oorun yẹn kò yí ò ara yìí nígbẹ́ tí ó fi mọ̀ ike jínú wọ ara ìyẹn ike yóò mọ̀ react ní ara rẹ̀ níṣẹ́ pé òun náà ó mọ̀ ike bọ́tí ń yàtọ̀ sí ti tẹ́lẹ̀ tọ́lọ́wọ́n ọba ò ní wù ṣe bẹ́ẹ̀ ni ti ṣọ́ ma ń wù ṣe èrò burúkú yóò mọ̀ wáyé lẹ́mí rẹ̀ níbẹ̀ nínú àwọn scholars wọ́n ní gbogbo àwọn nǹkan yìí bí nìbáàdì tẹ́jìrìbà ní abala tẹ́jìrìbà ní omi aṣó tẹ́mẹ̀ pé yẹ́ jínú dámọ̀ ẹni níbi ìsìwàwùrù ìsì ẹsẹ̀ gbé ìṣọ̀rọ̀sọ àtọ́rátìn tó ẹgbé orú yẹn ni ọlọ́ba kọmọ̀jì ṣẹlẹ̀ sí wa so jínú ní tó bá wọ lé sí ara yẹn àwọn ẹgbẹ̀rún àwọn scholars ní ìfẹ́ ọ̀pẹ́ orí ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ láìkì kó máa dáwà kó máa wà ní àwùjọ àwọn èèyàn kó máa máa láìkì kí òun wà nókùn kó máa wà níbi ìmọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìgbà ní ìbẹ̀bẹ̀ pé yóò mọ̀ rí àwọn ẹ̀rí kan nǹkan tó yẹ pé kò ìfi ọgbọ́ gbogbo àwọn èèyàn orí ìgbàmíyàn ọmọ gbọ́ àwọn kankan tí èsì tí ń gbogbo èèyàn ń bọ́ ẹ̀ẹ́ àwọn scholars ní mú wá ní ìbábi tẹ́jìrì bá gbogbo àwọn kẹyìn kéjọ pé ẹni tí ìtẹ̀sán bá ń ṣe ojú ah, àjẹ́rú ti wà lára wọn ni ó kìí tán orúkúrú sọ pé báyìí ó hmm, lè láìkẹ̀ẹ́kẹ̀ẹ́ àwọn nǹkan yóò kàn mọ́ àmì láti tẹ́jìrìbà tí ẹn ti bèèrè lọ́wọ́ àwọn olùmí sí kẹsẹ̀ àwọn afáàbìkọ àwọn àkọọ́lẹ̀ tí àwọn ń kà sáàǹsọ̀ yìí so a orú àwọn tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ sí tí èyàn bá tún lè ṣe àwọn àṣàrù kan jínú àṣà ọ̀sọ́gbọ́dọ́ fẹ́ dákì orú ẹni tí gbogbo ìgbà tó bá fẹ́ ṣe nǹkan ń ṣe bísmìlá gbogbo ọba jẹ́jẹ́ nǹkan ọfẹ́ dìde bísmìlá ọfẹ́ jẹ́jẹ́ bísmìlá ọfẹ́ jẹ́jẹ́ bísmìlá wọ́n sáà ní bísmìlá tẹ́sí yá ṣe ìdàtọ̀ ààrùn ẹ́ ọfẹ́ jẹun ọfẹ́ bísmìlá ọfẹ́ bẹ̀rẹ̀ nǹkan ọfẹ́ bísmìlá tí bá ti ṣe tẹ́sí yá wọ́n ní èṣù ní òun mọ́ kéré sí ni ẹnìkan ó ṣe pẹ̀lẹ́ sù ìdífẹ́ lánàtùlọ́ anábi ní máa ń sèrè láàánà rẹ̀ máa tó bá ń láàánà rẹ̀ yóò máa gbé àà ah, òun yóò máa fi gbókùn sí ni yóò máa wú pé à ah, òun tóbi gan so ló fi sétò lé tó bá yóò tó máa rúgbá ní ó ní bọ̀t tó bá ń sọ pé bísìn náà nígbà tó bá fẹ́ ṣe àwọn nǹkan ní àwọn ìgbésẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan ní èso ọmọ yọ ni yóò máa yọ yóò máa máa dìtì rẹ̀ ní tí ẹ̀fẹ́ sùn lálẹ́ ní ìsìn ọwá fẹ́ lọ lọ́kìlẹ̀kùn ẹwà ní bísmìlá anẹ́bìnú mo ti jésù kẹ́dà fún sí ọfẹ́ bẹ̀rẹ̀ kẹgbọ́n ó ṣe bísmìlá èso níbọ̀ lọ́wọ́ sí ọfẹ́ jẹ́ ó ṣe bísmìlá èso níbọ̀ jẹ́ àmúgbà tí ọfẹ́ jẹun ọkà jẹun gẹ̀lẹ̀tẹ̀ náà ni ó jẹun tó pò sí pé ó gbádùn ẹ̀jẹ̀ dáadáa kò tẹ́ran bẹ́ẹ̀ abẹ́ran sí lẹ́bẹ̀ẹ́ òtó wà ti súnmọ́ ẹ̀lẹ́jọ́ pé jẹ tẹ́lẹ̀ kò lè tú ẹ so àti àwọn tẹ́tẹ́ lọ ìsúrì ti wọlé kíyànlá látara bẹ̀yẹn ṣe wá ní ní orú ẹni tó jí tó ti alhamdulillah lẹ́dí àhíyá ni àbájá máa mọ́ta náwà ilé ìrìnṣú أبو يعني ولوجي في ذلك لا إله إلا الله ولا ولا شريك له له الملك وله الحمد ولا كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم sórí tí ẹ̀bá ṣe gbóròhùn yìí tó wá ní àlọ́mà pé wọ́n ní ọlọ́run bá lásán náà tàbí forí jẹ nìyẹn èsù ní lágbára lórí ẹ̀ ní àárọ̀ ọ̀tíkàbù sọ̀bá ìṣẹ̀lá ìlọ́lọ́wọ́ adáwọ́lá ṣẹ́ríkà láwọ́dá

àwọn àkàrù yẹn nírọ̀lẹ́ òṣèrè àwọn olùgbẹ́gbẹ́ mẹ́tìlá sáàmẹ́tì ní ṣẹ́rùn masálàpọ̀ mẹ́ta láàárọ̀ òṣèrè bí i láìlẹ̀rí láyàdúrù máa tí ṣẹ́rùn láàbọ̀ aláàbí sàmẹ́wàwà sẹ́mọ́nà àrí òṣèrè mẹ́ta láàárọ̀ òṣèrè mẹ́ta nírọ̀lẹ́ èṣù olè dúró tí ó bá wọn kan yìí àmọ́ ìgbà mí bẹ́ẹ̀ pé àwọn ara ní mẹ́lù mí yóò mọ̀ nìkan kan lè mọ́ ṣe tó bá ti lè wò sọ́bí kí ní ẹ̀ àrótù so kéte gbọ́n kan ní gym àwọn kan bẹ̀tẹ̀ pé kọ́lá kí ó fọ́ púpọ̀ yóò rò pé jínú ni ẹ̀ kí n sọpọ̀ dùn púpọ̀ yóò rò pé jínú ni so ẹni ma ń dẹ́rù bara rẹ̀ lábala bíbà so káwọn ma dẹ́rù bara wa bẹ́ẹ̀dẹ̀ ni àwọn lectures àwọn afá kan bẹ àti ẹ̀bá ma ń gbọ́ ìdẹ́rù bara yóò ma pọ̀ gan-an afákan bẹ níbàdàn sí ní dákọ wọn wọ́n sábà máa ń ṣe nípa jínù jínù jínù jínù gan ẹnìkan tọ̀lóòrò àjẹ́nibáwà rẹ̀ ẹnìkan tẹ́kìnìkan àjẹ́nibáwà rẹ̀ gbogbo kẹ́tí èsì nkẹ́ ẹ̀ṣẹ́ bàbá yóò kàrí láàjẹ́nú sí wára rẹ̀ tó dí ó ti rí gẹ́bá yóò di ajẹ́ kí ọmọ mọ̀ gbogbo àwọn kẹ́kẹ́ ti báyìí ìyẹn náà ní tẹ́ ní ọba balẹ̀ níjọ́ mi yóò rò pé nìkan ní ṣeun yóò rò pé bẹ́yà jínú lọ́wọ́ sí ni torí náà fọ́ ẹjẹ́ ká tẹ́ra قادني ما أثار أثارني حسن الحديث لما وقع ولمن يقوى لمن لما أنزل ولمن لا يزل يجدي أتسلى لما أنزل أو لما أنزل ولمن آه، لا يزل لا ينزل ó máa ní àṣáà ó sáǹfàní ó wúlò ó dì sọ́ni fún nǹkan tó ti ṣẹlẹ̀ tó ti wáyé àti ìṣẹ́kì sí wáyé ó dì sọ́ni àṣáà tí ó bá ti láǹfàní àti lè sàṣíkà sọ̀bá olùmọ̀ta ní sàṣíkà rùgbó tó sùn ó fẹ̀mí balẹ̀ jẹ́mù kọ́ nǹkan ní ìṣẹ́ orí ẹni báyìí tí ó bá ní láǹfàní àti lè ṣe ò ní wọ́n ń ṣe fún àrìn jọ yẹn ìṣòro ìdúrótì àwọn tí sínú mú dáadáa ẹnìkan ní mùsùlùmí ni abẹ́ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala àti tó bèèrè bẹ́ kọ́lọ̀n kó bá yọ kọ́lọ̀n kó bá kú yọ kó bá wá dálẹ̀ kó lọ́wọ́ ìṣùkí dàmù rẹ̀ jínú ṣe confam confam so mo máa ń sọ fún sàtíkà rẹ̀ sàtíkà tẹ́bá tí sọ fún pípọ́ sàtíkà báyìí yóò sàkó níbi títí ìdẹ́jì sọ̀rọ̀ yẹn fún mi ìjọ kan ó wá wá mi wá mú ní ah, lórí tó mọ́ sàtí àgbọ̀nà sọ pé àwọn òjúbi kẹ́lìmẹ́tì láì káàrà ti ní ṣàrà fàlàkà mo ní òyí ìzòkàdì kẹ́lìmẹ́tì láì ní ṣàrà fàlàkà òyí ìzòkàdì kẹ́lìmẹ́tì láì ní ṣàrà fàlàkà òyí ìzòkàdì kẹ́lìmẹ́tì láì káàrà ti ní ṣàrà fàlàkà mọ́ sọ báyìí fò ọkọ̀ dìde ní ah mo ti lọ ọ̀dà ọ̀dà ọ̀dà confam tin ó ti rọ́ọ̀lù yẹn kò lè withstand ibi táàkàgbà wa ṣe wá rí ìgbà ní wọn bẹ̀tẹ̀ pé jínú ní bẹ̀tẹ̀ pé ma ń rí heart ó dẹ̀ lè gan strong àtàrù tó rìn yẹn àtàrù tó gùn yẹn ọmọ ìyàwó kan abájúgbọ́ lọ́dọ̀ ọlọ́run kọ́ lọ́mọ́ jà burú náà ṣe ma aburú tó lágbára ní máa ń ṣe ní máa ń gbóòlù lẹ̀ gbọ́nà dandan ni so láàrín kọfí wọ́n sọ fún mi ní ẹgbẹ́ lọ sọ́dọ̀ àwọn akẹ́kẹ́ rúkí akẹ́kẹ́ stéèkì lọ́wà wọ́n sàgbé wọ́n láwọn ti lọ mo ní bóyá èkí débi tí mo sọ ní àfá báibáibáì wọ́n láwọn náà lọ́sọ́dọ̀ rẹ̀ ogbó lọ́wọ́ ó dẹ̀ fa láwọn ògùn kan so ti ló tá àjá ti ló tánà ní kí ní ẹ̀dín dàmú rẹ̀ ma ní àkàrò ní ọkùn òfin láskàrò kankan mo ní àskàrò sọ tí ń ṣe tànẹ́bí mú ní ẹ̀ka fún wákàn mọ́ ẹ ní wọ́n ká yátà lè sí yíò mẹ́ta mẹ́ta tí ẹ mọ́ ká iná zanáhùn fún ẹni tí jínú mú à ẹ̀kùnjíta sáró citadel of deliver ẹlọ́ra so ọ̀rà ọwá ní bàbá tó kọ́ sí muslim ọkọ̀ tó rà kan pẹ̀ ní àdúrà wọ̀yẹ̀lì ilẹ̀ ẹ̀yẹ́ mo ní ẹjẹ́ kọ́ra tíra yẹn so kó máa ká wá sí péjì yẹn máa ní kó máa ká wá ní dẹ́yìn kó máa ní pé láàrin jọ́kẹta jọ́kẹta ń ka sọ́tẹ̀lì bá kọ́rọ̀ bí kì ní yẹn bá gbára àwọn tí ń ṣe rúkí àjọ náà lọ́hùn tọ́lọ́hùn òjé kó ràn kọ́lọ́hùn òjé kó ká tọ́lọ́hùn òjé kó láti yọrí lórí ọmọ yẹn wàlọ́ ìgbà tí ti ṣe àṣíárù tí mo kà yí fúnra ara rẹ̀ ọlọ́run òjé ká gbọ́ aburú kẹsànmọ́ pẹ̀lú ẹ̀ aburú tó ń ṣe táwọn ẹbí ẹ̀ ti rò pé á ah, kò sí gbàlà fún ọlọ́ọ̀dẹ́ wòsàn nítorí tó ń gẹ̀gẹ́ ń ṣe fún ẹ so ẹni tó ló bá ti láǹfààní àti máa kàkàrù sọ̀bá ọ̀dùnmọ̀sá kó tó sùn lálẹ́ gbogbo tí ó bá ti ṣẹlẹ̀ yóò sá yóò jọ kú lára rẹ̀ ìjọ kó dìgbà tápà kan láyé tẹ̀sẹ̀ ọya ìjínú ókúròch jáde kí ni ó ṣe kò lè dúró wọn tó bá fẹ́ dúró gan wọ́n fẹ́ ṣe rẹ̀ léṣe ni bí èyàn bá ní sàkárù sí lẹ́ni èsù tí máa ń lẹ lára yàn sí ní tí máa ń kú tí ó bá ti ń ka kùhánì sí especially suratul Baqara kò sí àlìjẹ̀nú tó lè dóòtì annabi lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam a bá dẹ̀ ti ń ka ọ̀hàn uh-uh, àlìjẹ̀nú ò lè wọ́ ni agbára oníjẹ́ kọ̀ọ̀ka Suratul Baqarah tí yẹn bá ń ka ní àárín tọ́kẹta ewu kan ò ní wú inú ewu èsù èsù àjẹ̀jẹ̀ nínú èsù èyàn ní tí wọ́n rán èsù sí kò ní jíṣẹ́ alóhùn rẹ̀ jíṣẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ìyá ṣe fún ẹnìkan bínú ìyá fẹ́ jáde ọwá ní àà tó ń bá jáde wọ́n wà ara rẹ̀ ọwá ní bọ̀ wá sí jáde kó lọ́dọ̀ rẹ̀ nìyí wọ́n ní jínú yẹn ó wá sọ pé àwọn olùwọ́ ara rẹ̀ náà sọ pé wọ́n láàrùn yìí so tí ìbá ti lè tàbí kó fẹ̀mí balẹ̀ tí ó bá ní because àtàrà Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́kẹ́ni tọ́lọ̀ bá máa ń tí ó gún fọ̀kànbalẹ̀ fún yàn ẹni ìlọ́kàn balẹ̀ pé àbọ́lọ̀ ti ṣe ogun ayé ìsan ni bákanáà nínú ìkẹ́kọ́ tún ọdí asáfọ́báwà tó lè èsù mẹ́ ńlá láti èsù èsù gbádùn ìgbésí ayé ẹ̀jẹ̀ máa ń dánù tí ìbá lè máa dí tẹnu máa asáfọ́báwà tó lè asáfọ́báwà tó ọlọ́run sọ nípa níbi náà ó nípa kó tó sẹ́kì ọ̀rọ̀ fàkún iná bukana lọ́fà yóò sì lè sàmà á àlékún lẹ́rọ wọ́n yìí kan bí amúwálé bàbá so nǹkan ọlọ́mọ fi ń ṣe ọlọ́mọ fi ń sọ orí kalẹ̀ fẹ́yàn láti sámà ọlọ́run yìí dẹ̀ bí ń ṣe yàn ọlọ́ba bá tún hánà tààlá ní pé a ní jẹ wọ́n yà tí wà ní so tí ẹ bá ń ṣe ní agbára ìṣòro káyìn ìgbà tó bá ń ṣe lọ́wọ́ mùsíbà ìṣẹ̀lẹ̀ sí ẹni bá ń ṣe àjálù ọlọ́mọ ìgbésìnà ẹni bá ń ṣe àwọn kan tí a ṣe ní àti ẹ̀bá múnú ẹ̀gbẹ̀rẹ̀ ojú tó kọ́lọ̀ ogun bí a sọ yìí a kọ́lọ̀ fẹ̀lú balẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run bá kọ́lọ̀ ààrẹ kí Okay. Okay ìgbà tó wá gbàgbọ́ pé àwọn akẹ́kọ̀ọ́ lè kọ̀ọ̀rẹ́ ẹ̀sẹ̀ ní àná a ìdí arákùnrin um, ẹni tí ó tẹ́sìn nínú àwọn Christian àbí nínú àwọn mùsùlùmí ó ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ó tún wá padà lọ sí ah, àjápò kan bá ọwá lọ sí ìkọ̀ ni ó kọ́ lọ Christianity ó gbẹ̀rẹ̀ àwọn òsàní ń sìn àbí ń lọ sódò àwọn babaláwo wọ́n ní sáà lèsàdó àfún tó bá kú lórí ṣèṣì yẹn sáà lèsàdó àfún kékeré ọlọ́ni kò lẹ́tọ̀ fún lónìí ní kò lẹ́tọ̀ fún gbàgbódodo ẹ́ kò máa ti kílẹ̀ pé àwọn ọmọ so irú ẹni bẹ́ẹ̀ àlàǹfààní àti tọrọ ìkẹ́kọ̀ọ́ fún lójú pé yọ́dọ̀ bá ń tí ó ti síwájú ọgbẹ́ ẹgbẹ́ alámọ̀lẹ́gbẹ́ bí lọ́dọ̀ lọ ọkànnì ẹ̀kẹ́jì òun ní pé ẹni tí àgbákò bá tó lọ Islam sílẹ̀ àgbákò tó bá lálàpọ̀pọ̀ tó fi ti lọ́bí kírísẹ̀lì ní òṣù àgbákò ìlọ́jì kan ní tọ́lọ̀ díẹ̀ lè tọ́lọ̀ ń ṣe wà ti fún ní Nàìjíríà lónìí ẹ wo àwọn mùsùlùmí nígbà tí ó sọ pé muslim muslim lọ́fẹ́gbà muslim muslim ticket so kò sáfà kan tó jáde àti àfá àtàdá ni àtàfá tí ó dá ní ọ̀sọ̀gbà àwọn ti rí náà ẹ̀lbá iná wọlé ẹ̀lbá iná ṣìgbá ẹ̀lbá iná kò sẹ́ tó rí nánú àwọn mùsùlùmí ẹni tí àwọn àwọn jẹ́ jẹ́ wọlé ọlọ́kan sọ fáwọn subhanallah báwà tí ń pe kùránì lọ́rọ̀ ọlọ́run ni àti ẹ́ gíganú àti kékeré ní àti ńlá lánú wọn ní sọ pọ́lọ́ náà sọ báhùn sọ̀rọ̀ gbogbo ilé à ewu àbúrú lánàá ilé ilé owó tí ma sọ fáwọn èèyàn tọ́lọ́run sọ fáwọn àwọn ènìyàn nílẹ̀ ní ẹlọ́run lórí jẹ́ tó ọlọ́run fi hàn gbogbo ayé lè fi pé gbogbo àwọn tí wọ́n láwọn ẹlú nínú ẹ̀mí yẹn òfúrọ́ ni wọ́n irọ́ burúkú ò ní wọ́n pa so ẹ̀sìn wọn ló gbé nǹkan yíwá ẹ̀sìn wọn gan irọ́ ni torí pé lẹ́yìn ìgbà tí ẹ̀yìn sọmọ mọ́ríàmù fún tán èyí tẹ́ ń pè ní jesus lẹ́yìn ìgbà yẹn rẹ̀ fẹ̀ dá ẹ̀sìn kìrìsìtẹ́nì kalẹ̀ tí ẹ bá mọ́ sọ bídíà nínú àwọn nàṣọ́rọ́ ẹ̀sìn wọn ní ẹ̀sìn bídíà lọ́dọ̀ jọ torí tí wọ́n ẹ̀sẹ̀ kó yọ wọ́n ẹ̀sẹ̀ fọ́mù ẹ̀ wọ́n ẹ̀sẹ̀ gbé e kalẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ̀yìn sá jesus tó kò láyé náà ìgbà tá bá rí ìmáàmù tí kírun ó wá ṣe mistake bóyá ó kò wá rántí kò dẹ̀sẹ́ tó lè rán létí nínú àwọn ọkùnrin àkọ́kọ́ nínú àwọn ètò sẹ́ni káwọn ọkùnrin ṣe ní pé ó yẹ kí wọ́n ṣe alifáàtẹ̀ ọmọ ní fáàtẹ̀ tẹ wo haram haram ní mọ́kí àti haram ní mọ́dàní ó ní ẹnìkan bẹ́ẹ̀ ẹni yẹn ga ní ma ń wọ àjíńbà black always ọ̀pọ̀lọpọ̀ gbà òun ni ma ń wà lẹ́yìn àwọn mọ́mù yẹn pẹ́kípẹ́kí wọ́n ma ń pè ní alifáàtẹ̀ alifáàtẹ̀ alẹ́ àyímẹ́tẹ̀ haramẹ́yìn iṣẹ́ tó wá sí lẹ́yìn ẹni pé any mistake tó bá wáyé lọ́dọ̀ imam ọmọràn létí especially àwọn ìmọ̀ kí lẹ́sìnà rẹ̀ nìyí gan alfáàtẹ́ oyìnlọ́jẹ́ ni aláàrínkẹ́ àrọ̀bí so àníbìsọ̀gbà sọ́lá ó tún kí ń rí sí àwọn kan jọra wọn fún láwọn àyà kan ọwá ní a ah, lágbẹ́jù sílẹ̀ ni kí ni wájú kó rán mi létí òun ní pé mutashabihat ọkọ̀ nínú Qur'an ìgbà ní ẹ̀bẹ̀jọ́ kan kọjá bá ní ẹ̀míjọ́ mi ó yẹ ká rí ètò fún níbi àárín àwọn ọkùnrin fẹ́ni tí ó yẹ pé ó lè fi fún mọ́ nígbàtí ó bá gbàgbé àbígbàtà àwọn kan bá jọra obìnrin kó má sọ obìnrin kó má sọ nítorí kí ni ẹ̀rí pé àníbà Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ìdà náà bá sọ́lá àti àdífún àwọn ìdà náà bá sọ́lá فليسبح الرجال وليسبح ولتصفق النساء ولتصفق النساء kí ọkùnrin ó bà kóbìnrin kọkùnrin ó ti sùhánàmà kí obìnrin ó dẹ̀ fi ọwọ́ inú ọwọ́ ọ̀tún rẹ̀ kó fi gbé ẹ̀yìn ọwọ́ sí ẹ̀ ẹ̀nú ọwọ́ ọ̀tún rẹ̀ kó fi gbé ẹ̀yìn ọwọ́ sí ẹ̀ òun ni ó ṣe obìnrin ò ní obìnrin ò ní sùhánàmà torí pé ìwọ̀ kí wọ́n paramọ́ wà eléyìí ni nǹkan lọ́dọ̀ mi báyìí ọlọ́bà Allah subhanahu wa ta'ala kí ó ṣe àánú ẹnìkọ̀kan wa ìdí aṣọ yá ìpè tí agbọ́ ìfọ́lọ́n lòdì sáàdì orí wọ́n ní ẹjọ́ bá ní ìṣòrí wọ́n máa lọ́jọ́ ṣe ìbéèrè tó wá láti ta yìí ẹni tí a bá pè mùsùlùmí náà sọ pé mùsùlùmí tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì ẹni tá a bá pè mùsùlùmí wọ́n ló ń pè mùsùlùmí kìí ṣe mùsùlùmí tó bẹ́ sí lè múyàn sí ẹ̀sìn Islam ẹ̀sìn tó tóbi ní o tí ò bá mọ̀mọ̀ dájú lérí rẹ̀ tètè lọ bá wọn ọ̀rọ̀ skọ́lá ọ kí wọ́n sàlàyé ẹ̀sìn fún ọ Islam yìí kẹ́sì ṣeréṣeré o ẹ̀sìn pé tí ò bá sí ń bẹ̀ fún òlè ṣe kọ́ o ah, Islam yìí pé ẹ̀sìn tó bẹ̀ ẹ̀sìn ní ìláyè fún ní ẹ̀mí méjèèjì papọ̀ kò mọ sáàbù Islam kò tó sáàbù kèfèrí gbogbo ẹni tí wùtú bá ń pe rẹ̀ mùsùlùmí àbí wọ́n ń pe mùsùlùmí tí bá ń lọ sọ́dọ̀ àwọn ọmọ yó tí ń lọ sí ṣọ́ọ̀ṣì à kéèké mùsùlùmí o ẹdí kó yí kéèkéé ṣe mùsùlùmí múnásì kí wọ́n máa ń torú ẹni bẹ́ẹ̀ ìyá tí wọ́n ó tún lè jù yá kèfèé nìkan lọ ni àwọn Yorùbá sọ pé tó bá jó sàkálá jọ sàkálá tó bá jó sokolo jó sokolo sàkálá sokolo kọ̀yọ́ mẹ́niyàn òun ni pé tó bá fẹ́ jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí pàmbélé tó bá fẹ́ jẹ́ kèfèrí jẹ́ kèfèrí pàmbélé kó mí sí ẹ̀ ìyá rẹ̀ lè kó dákùn sí lọ tó bá sí Islam kò free tó bá sí kèfèrí kò free wọn jọ náà ìdájọ́ ọlọ́run ọba nílé yìí kò dẹ́ sọ pé ìtawà sọ ìgbọ́yà fàánì tún lè sọ ní ẹni bá sọ ní sọ̀sọ̀kúsọ orúkọ fi ọlọ́run bá tí ò lábúlà tí ò láǹgbé yẹ̀wò òun lọ̀rọ̀ Islam ìmẹ̀dínà ìndọ̀lọ́yìn alìsìlá sórí ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run Islam ọ̀rọ̀ yẹn léwu débi pé tó bá ń rí bí ó súnmọ́ káàkiri sẹ́ẹ̀ náà rọ̀ fẹ́ wà lójú ọ̀nà òun tó ń bá rò bẹ́ẹ̀ kèfè rí ni ọ́ ẹ̀ẹ́ àwọn náà lè ṣéwà ní jẹ́nà náà kèfè rí ni ọ́ torípé innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikina fi nari jahannama Allah subhanahu wa ní àwọn àwọn kèfè nínú àwọn Christian nínú àwọn Jews ọlọ́ni nínú mẹ́jà náà ni wọ́n wà wọ́n wá ń sọ pé ó súnmọ́ kí wọ́n jẹ́ ní ìmọ̀nà ó ti takò ó ti kéyìn níjì gbogbo ẹni yóò ní Sheikh Muhammad ibn Abdul Wahhab àti ní ọ̀nà wá ti bèèrè Islam wọn wípé gbogbo ẹni yóò ti ń bá من صحها مذهبهم أو صحها مذهبهم أو شك في كفرهم فقد كفر gbogbo ẹni yóò ti ṣíṣe yìí méjì lérí jẹ́ kékeré àwọn kékeré àbí sọ́ha àmọ̀dábàhùn àbí ń tún ṣe ṣe ẹ àwọn náà try now kódà àwọn christian ẹ́ wọ́n tún ẹ́ wọ́n tún dájú àwọn mùsùlùmí lọ à lọ́dọ̀ rẹ̀ kèfèrí lórí ẹni bẹ́ẹ̀ baslam ẹni bá sí islam kò gbọdọ̀ mú àbúlà sí ẹni bá sí islam kò gbọ́dọ̀ fi nǹkan kan jọyìn elibasi islam kò gbọ́dọ̀ dáùtù nípa islam kò dẹ̀ gbọ́dọ̀ dáùtù níbi ìranù àwọn ẹni tí èsè mùsùlùmí islam yẹn ìgbàgbọ́ tó gbọ́dọ̀ wà lílé ẹ̀mí ẹni ẹ so ọlọ́bà Allah subhanahu any questions ó máa di after ashri lẹ́gbà tí a bá parí mahadoro lẹ́ṣọ́ wà lẹ́yìn ashri ọlọ́wà kọjọ jáde kí o ní a ti fún kí àná ọlọ́run bá adọ́lọ́bà bá fún àtàlá fún gbogbo àwọn àfàtíìsì wa àwọn ìmọ́mù àti àwọn náà tó dúró pẹ̀lú àti àtúnjọ sọ̀rọ̀ ọlọ́ọ̀bá náà ọlọ́bà pẹ́jọ kí ọba ọgbọ́n lẹ́sùn lórí ọba àti àlékún orí gbogbo àwọn olùkọ́ wa náà kí ọlẹ́bà dójì wọn ọba wà pẹ̀lú wọn kò fi lè nìfinú ní zánà àtàmẹ́sì wọn àti pẹ̀lú pàfánà ọ̀sọ́lọ́lọ́